ǹjẹ́ ẹ mọ̀ pé kò sọ́mọ ẹ̀dá ènìyàn kankan láyé lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nígbà táwọn ẹranko kan tá à ń pè ní dinosaur ń ṣàkóso ilé ayé yìí nínú apá kìíní ìgbà ìtísítàn a sọ pé kò sí ọmọ ẹ̀dá ènìyàn kankan tó wà láyé nígbà táwọn dáínósọ̀ ń lo dáúlà wọn lórí ilẹ̀ ṣùgbọ́n báwo làwọn onímọ̀ ìjìnlẹ̀ ṣe mọ̀ nípa èyí. ẹ káàbọ̀ padà sórí apá kejì ìgbà ìtísítàn yìí níbi tá a ti ń ṣàgbéyẹ̀wò báwọn onímọ̀ ìjìnlẹ̀ ṣe mọ ìgbà táwọn dáínósọ̀ lo sáà wọn lórí ilẹ̀ àti bá a ṣe mọ̀ pé kò sọmọ ẹ̀dá ènìyàn kankan láyé nígbà àwọn dáínósọ̀ ibi àjò yìí ni láti béèrè pé ìgbà wo gan lọmọ ẹ̀dá èèyàn dé orílẹ̀ ayé níbàámu pẹ̀lú ẹ̀rí ìjìnlẹ̀ tó wà lọ́wọ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ báyìí ká tó dáhùn ìbéèrè yìí a gbọ́dọ̀ kọ́kọ́ pe ara wa ṣàkíyèsí pé àwa ẹ̀dá èèyàn òde òní nìkan kọ́ ni ìran adárí oorun tó ti rìn lórí ilé ayé yìí ọ̀kan péré làwa jẹ́ lára àwọn ìran adárí oorun tó ti lògbà lórí ilẹ̀ àwa adárí oorun òde òní àwa àti yín ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ ń pè ní adáríhurun ọlọ́gbọ́n onírúurú àwọn adáríhunrun míì ló ti lògbà sẹ́yìn àwọn adáríhunrun yìí ni wọ́n ń pè ní adáríhunrun àtijọ́ lára àwọn adáríhunrun yìí láti rí adáríhunrun onírinṣẹ́ adáríhunrun adúrówám adáríhunrun rúdọ̀fù adáríhunrun oníṣẹ́ adarí oorun eédíbáàgì adarí oorun florẹ́ẹ̀sì adarí oorun níándà adarí oorun ìràwọ̀ adarí oorun rhodesia adarí oorun Lusonu, àti adarí oorun denisofa tí wọ́n rí àjẹkùn eegun rẹ̀ ní ihò àpáta denisofa lórílẹ̀‐èdè russia ohun tó jẹ́ ká mọ̀ nípa onírúurú àwọn adáréhunrun yìí ni àwọn ìrìmọ́lẹ̀ wọn bíi òkú wọn eegun wọn àti ipa wọn tá a rí káàkiri àgbáyé ìwádìí ìjìnlẹ̀ kan tí wọ́n tẹ̀ jáde nínú jọ́nà torúkọ rẹ̀ ń jẹ́ Nature lọ́dún ogún ẹ̀ẹ́tàdínlógún fìdí ẹ̀ múlẹ̀ pé ní nǹkan bíi ọdún ẹgbẹ̀rún ọgọ́rùn-ún mẹ́ta ẹ̀ẹ́dógún ni àwọn adarí oorun ọlọ́gbọ́n àkọ́kọ́ ló gbà lórí ilẹ̀ ní áfíríkà ẹ̀rí tí wọ́n lò láti fi mọ èyí ni àwọn ìpàkọ́ eyín àtàwọn eegun àgbọ̀n tí wọ́n hú jáde lágbègbè kan lórílẹ̀‐èdè Morocco báwo ni wọ́n ṣe wá mọ ọjọ́ orí àwọn eegun eyín àtàwọn eegun àgbọ̀n adarí oorun tí wọ́n rí ní Morocco yìí oríṣiríṣi ìlànà ìjìnlẹ̀ làwọn onímọ̀ ìjìnlẹ̀ ń lò láti mọ ọjọ́ orí àwọn ìrìmọ́lẹ̀ àwọn ìlànà ìjìnlẹ̀ yìí pín sí ọ̀nà méjì gbòógì ìdíwọ̀n ìgbà onígbèdéke àti ìdíwọ̀n ìgbà àfihùnwéhun èyí tó máa ń wo nǹkan ní àfiwé sí nǹkan mìíràn ìdíwọ̀n ìgbà onígbèdéke jẹ́ ìlànà ìdíwọ̀n ìgbà tó máa ń sọ gbèdéke ọjọ́ orí ìrìmọ́lẹ̀ ìyẹn òkú eegun ipa tàbí ohunkóhun tó ṣẹ́kùn lára ẹ̀dá tàbí ohun ọ̀gbìn tá a hú jáde nínú ilẹ̀ kẹ́míkà ara ìrìmọ́lẹ̀ tàbí ohun tó wà láyìíká ìrìmọ́lẹ̀ nínú ilẹ̀ ni ìdíwọ̀n ìgbà onígbèdéke máa ń ṣèwádìí àwọn onímọ̀ ìjìnlẹ̀ yóò wo irúfẹ́ àyípadà tó dé bá kẹ́míkà ara ìrì mọ́lẹ̀ èyí ni yóò sọ iye ìgbà tóun náà ti lò nínú ilẹ̀. bá a ṣe rí àwọn ìlànà ìdíwọ̀n ìgbà onígbèdéke tí wọ́n máa ń lò láti fi mọ ọjọ́ orí àwọn ìrì mọ́lẹ̀ tí wọ́n ti pẹ́ láyé náà la rí àwọn ìlànà ìdíwọ̀n ìgbà onígbèdéke tí wọ́n máa ń lò fún ohun tọ́jọ́ orí rẹ̀ kò pẹ́ rárá kálàyé ìdíwọ̀n ìgbà onígbèdéke lè yé wa dáadáa ẹ jẹ́ ká fi ìlànà ìdíwọ̀n ìgbà onígbèdéke tí wọ́n ń pè ní ìdíwọ̀n ìgbà èédú ẹ̀rìnlá tá a tún mọ̀ sí ìdíwọ̀n ìgbà ìfẹ́wẹ́lẹ̀ èédú táwọn olóyìnbó ń pè ní radiocarbon dating ṣe àkàwé kẹ́míkà kan tá a mọ̀ sí èédú ní ìlànà yìí máa ń lò nínú fọ́nrán wa kan ìṣáájú a ti ṣàlàyé pé onírúurú kẹ́míkà ló parapọ̀ di gbogbo nǹkan tó wà nínú àgbáńlá ayé aṣeégbéyẹ̀wò àwa àti yín kẹ́míkà ló pilẹ̀ gbogbo wa ọ̀kan lára àwọn kẹ́míkà tó wà lára wa ni èédú táwọn olóyìnbó ń pè ní carbon ẹyọ kẹ́míkà kan tó kéré jù ni à ń pè ní átọ́ọ̀mù fún àpẹẹrẹ ẹyọ èédú tó kéré jù ni átọ́ọ̀mù èédú átọ́ọ̀mù èròjà kẹ́míkà kọ̀ọ̀kan ló ní irú ẹ̀yà tó pín sí ohun tá a fi máa ń mọ irú ẹ̀yà yìí ni ìhun irúfẹ́ átọ́ọ̀mù bẹ́ẹ̀ gbogbo átọ́ọ̀mù ló jẹ́ pé ẹ̀rún mẹ́ta gbòógì ni wọ́n ní àwọn ẹ̀rún yìí ni olójú táwọn òyìnbó ń pè ní proton olódì tí wọ́n ń pè ní electron àti aláìláṣẹ tí wọ́n ń pè ní neutron olójú ni ẹ̀rún tó ní àṣẹ mọ̀nàmọ́ná ojú olódì ni ẹ̀rún tó ní àṣẹ mọ̀nàmọ́ná òdì aláìláṣẹ ni ẹ̀rún tí kò ní àṣẹ mọ̀nàmọ́ná kankan Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, mọ̀nàmọ́ná òun ni electricity. Olójú àti aláìláṣẹ ló parapọ̀ di kókó tó wà nínú átọ́ọ̀mù. Olódì ló wá ń sáré yípo àwọn méjèèjì. Iye olójú tó wà nínú átọ́ọ̀mù kọ̀ọ̀kan ló ń sọ irú kẹ́míkà tí átọ́ọ̀mù náà jẹ́. Fún àpẹẹrẹ, olójú ẹyọ̀kan péré ló wà nínú átọ́ọ̀mù hydrogen bí olójú ẹyọ kan tó wà nínú átọ́ọ̀mù háídrójìn bá fi lè di méjì átọ́ọ̀mù náà kò lè jẹ́ átọ́ọ̀mù háídrójìn mọ́ ó ti di átọ́ọ̀mù hílíọ̀mù nìyẹn ìgbésẹ̀ bí èròjà kan ṣe ń di òmíràn yìí là ń pè ní ìyípadà èròjà táwọn olóyìnbó ń pè ní transmutation èròjà aláìlábùlà kọ̀ọ̀kan ló ní irúfẹ́ átọ́ọ̀mù tiẹ̀ ọ̀kọ̀ọ̀kan irúfẹ́ átọ́ọ̀mù tí èròjà kan ní ni à ń pè ní ọbàkan ohun táwọn bàbá ńlá wa àtàwọn ìyá ńlá wa ń pè ní ọbàkan ni àwọn ọmọ bàbá kan ṣùgbọ́n tí ìyá wọn yàtọ̀ làákàyè yìí la yá lò tá a fi sọ pé ọbàkan ni àwọn átọ́ọ̀mù èròjà kan tó jẹ́ pé ọ̀kan náà ni wọ́n ṣùgbọ́n tó jẹ́ pé ohun kan péré ìyẹn aláìláṣẹ ló ṣèyàtọ̀ láàrin wọn. fún àpẹẹrẹ ọbàkan àìtọwọ́dá mẹ́ta ni hydrogen ní àwọn ni hydro kan táwọn òyìnbó ń pè ní protium hydrogy tí wọ́n ń pè ní deuterium àti hydrota tí wọ́n ń pè ní tritium Gbogbo àwọn ọbàkan háídírójìn yìí ló ní olójú ẹyọ kan péré. Ohun tó ń ṣèyàtọ̀ láàrin wọn ni iye aláìláṣẹ tó wà nínú wọn. Háídírò kan kò ní aláìláṣẹ kankan èyí túmọ̀ sí pé olójú ẹyọ kan péré ló wà nínú kókó rẹ̀ torí wípé ẹ̀rún kan péré tí í ṣe olójú ẹyọ kan ló wà nínú kókó rẹ̀ la ṣe pè é ní háídírò kan tí àpèjá rẹ̀ jẹ́ háídírójìn ẹlẹ́rùn kókó kan háídírójìn ní aláìláṣẹ kan èyí túmọ̀ sí pé olójú ẹyọ kan àti aláìláṣẹ ẹyọ kan ló wà nínú kókó rẹ̀ torí wípé ẹ̀rú méjì ìyẹn olójú kan àti aláìláṣẹ kan ló wà nínú kókó rẹ̀ la ṣe pè ní háídírójìn èyí tí àpèjá rẹ̀ jẹ́ háídírójìn ẹlẹ́rùn kókó méjì aláìláṣẹ méjì ni hydrotá ní èyí túmọ̀ sí pé olójú ẹyọ kan àti aláìláṣẹ ẹyọ méjì ló wà nínú kókó rẹ̀ torí wípé ẹ̀rún mẹ́ta ìyẹn olójú kan àti aláìláṣẹ méjì ló wà nínú kókó rẹ̀ la ṣe pè é ní hydrotá tí àpèjá rẹ̀ jẹ́ hydrogen ẹlẹ́rùn kókó mẹ́ta bí hydrogen ṣe ní ọba kan bẹ́ẹ̀ ni èédú náà ṣe ní ọba kan lára àwọn ọba kan èédú tó wà ní èédú èjìlá èédú ẹ̀tàlá èédú ẹ̀rìnlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọbàkan èédú yìí ni wọ́n ní iye olójú kan náà iye aláìláṣẹ tó wà nínú wọn ló ń ṣe ìyàtọ̀ láàrin wọn fún àpẹẹrẹ aláìláṣẹ mẹ́fà ló wà nínú èédú èjìlá méje ló wà nínú èédú ẹ̀tàlá mẹ́jọ ló wà nínú èédú ẹ̀rìnlá bẹ́ẹ̀ bá ń fi ọkàn bá wa bọ̀ ó yẹ kẹ́ ẹ ti mọbi tí èjìlá ẹ̀ẹ́tàlá àti ẹ̀rìnlá tó wà lára orúkọ àwọn ọbàkan èédú yìí ti wá àwọn òǹkà yìí jẹ́ iye ẹ̀rùn tó wà nínú kókó wọn fún àpẹẹrẹ ẹ̀rún méjìlá ló wà nínú kókó èédú èjìlá olójú ẹyọ mẹ́fà àti aláìláṣẹ ẹyọ mẹ́fà ló di ẹ̀rún méjìlá tó wà nínú kókó èédú èjìlá olójú ẹyọ mẹ́fà àti aláìláṣẹ ẹyọ méje ló di ẹ̀rún mẹ́tàlá tó wà nínú kókó èédú ẹ̀tàlá olójú ẹyọ mẹ́fà àti aláìláṣẹ ẹyọ mẹ́jọ ló di ẹ̀rún mẹ́rìnlá tó wà nínú kókó èédú ẹ̀rìnlá èédú ẹẹ́rìnlá ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ máa ń lò láti ṣe ìdíwọ̀n ìgbà èédú ẹẹ́rìnlá èédú èjìlá ló pọ̀ jù lójú òfurufú ilé ayé èédú ẹẹ́rìnlá ò pọ̀ tó èédú èjìlá rárá kódà ìgbésẹ̀ kan ló ń yọrí sí èédú ẹẹ́rìnlá lójú òfurufú ilé ayé ní gbogbo ìgbà ni àwọn ìtànsán kan máa ń fẹ́ lu ilé ayé láti inú gbalasa òfurufú ìtànsán yìí ni wọ́n ń pè ní ìtànsán àgbáńlá ayé táwọn olóyìnbó mọ̀ sí cosmic ray nígbà tí ìtànsán àgbáńlá ayé bá yalu ilé ayé ojú òfurufú ilé ayé ni yóò kọ́kọ́ bá pàdé nitrogen tó jẹ́ pé òun ló pọ̀ jù nínú ojú òfurufú ilé ayé ni yóò kọ́kọ́ bá pàdé ọbàkan nitrogen tá a mọ̀ sí nitrogen ẹ̀rìnlá ni ìtànsán àgbáńlá ayé máa ń sọ di èédú ẹ̀rìnlá báyìí ló ṣe máa ń ṣẹlẹ̀ nígbà tí ìtànṣán àgbáńlá ayé bá yalu nitrogen ẹ̀rìnlá tó ní olójú ẹyọ méje àti aláìláṣẹ ẹyọ méje nínú kókó rẹ̀ yóò gbá ọ̀kan lára àwọn aláìláṣẹ náà kúrò nínú kókó rẹ̀ aláìláṣẹ tó gbá kúrò yìí á wá fò mọ́ nitrogen ẹ̀rìnlá mìíràn nígbà téyìí bá ṣẹlẹ̀ aláìláṣẹ yìí yóò gbá olójú kan jáde kúrò nínú kókó nitrogen náà tí yóò sì fi ara rẹ̀ wọ̀ sínú kókó rẹ̀ báyìí ni nitrogen yìí yóò ṣe di èédú ẹ̀rìnlá pẹ̀lú olójú ẹyọ mẹ́fà àti aláìláṣẹ ẹyọ mẹ́jọ báyìí ni nitrogen ẹ̀rìnlá tó paradà di èédú ẹ̀rìnlá yóò ṣe gba inú ewé àti gbogbo àwọn ohun ọ̀gbìn yòókù lọ nípasẹ̀ ìfòòrùnṣètò oúnjẹ táwọn òyìnbó ń pè ní photosynthesis. báyìí làwa èèyàn àtẹranko tá à ń jẹwé ó bá jẹ èédú ẹ̀rìnlá mọ́ ewé àtàwọn ohun ọ̀gbìn míì tá à ń jẹ nǹkan pàtàkì nípa èédú ẹ̀rìnlá ni pé ó jẹ́ ọbàkan aláìmáradúró ìtumọ̀ èyí ni pé bó bóyá yóò sì yíra padà di átọ́ọ̀mù èròjà mìíràn àbùdá yìí ló fi yàtọ̀ sí èédú èjìlá tóun jẹ́ ọbàkan amáradúró ní kété tí ohunkóhun bá ti kú yálà èèyàn ni o ẹranko ni o àbí ohun ọ̀gbìn ni àwọn èédú ẹ̀rìnlá á ti máa yíra padà di nǹkan mìíràn níbàámu pẹ̀lú ìgbésẹ̀ kan tá a mọ̀ sí ìjẹrà onífẹ̀wẹ́lẹ́ táwọn òyìnbó ń pè ní radioactive decay ohun tó máa ń ṣẹlẹ̀ gan ni pé bí èèyàn ẹranko àbí ohun abẹ̀mí mìíràn bá ti kú ọ̀kan lára àwọn aláìláṣẹ tó wà nínú kókó èédú ẹ̀rìnlá á jẹrà di olójú èyí yóò sì sọ iye olójú tó wà nínú èédú ẹ̀rìnlá di méje bí olójú bá sì ti di méje nínú kókó èédú ẹ̀rìnlá èédú ẹ̀rìnlá ti yíra padà di náítírójìn ẹ̀rìnlá nìyẹn ìgbésẹ̀ bí èédú ẹ̀rìnlá ṣe ń di nitrogen ẹ̀rìnlá yìí jẹ́ àṣesọtẹ́lẹ̀ ohun mìíràn tó tún ṣe é sọtẹ́lẹ̀ ni iye èédú èjìlá àti iye èédú ẹ̀rìnlá tó máa ń wà lára ẹ̀dá abẹ̀mí nígbàkúùgbà bí èédú èjìlá bá jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ta kan bíi ẹyọ kan tí ń ọgbọ̀n àrún ni èédú ẹ̀rìnlá yóò jẹ́ pẹ̀lú òdiwọ̀n òǹkà yìí a lè sọ iye èédú ẹ̀rìnlá tó ti jẹrà lẹ́yìn tí ẹ̀dá abẹ̀mí kan ti kú. Nítorí pé ìjẹrà èédú ẹ̀rìnlá jẹ́ àṣeésọ tẹ́lẹ̀, a lè sọ iye ọdún tí yóò gba èédú ẹ̀rìnlá kó tó jẹrà tán. Fún àpẹẹrẹ, ọdún ẹgbẹ̀rún márùn-ún ọgọ́rùn-ún méje ọgbọ̀n ló máa ń gba ìlàjì èédú ẹ̀rìnlá láti jẹrà. Òdiwọ̀n ìgbà yìí ni wọ́n ń pè ní ìlàjì ẹ̀mí táwọn òyìnbó mọ̀ sí half-life ọdún ẹgbẹ̀rún márùn-ún ọgọ́rùn-ún méje ọgbọ̀n ní ìlọ́po méjì ìyẹn ọdún ẹgbẹ̀rún mọ́kànlá ọgọ́rùn-ún mẹ́rin ọgọ́ta ló máa ń gba ìdá àádọ́rin àrùn èédú ẹ̀rìnlá láti jẹrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá jẹ́ ká ṣàpẹẹrẹ kan kó lè yé wa dáadáa ká ní wọ́n hú òkú bàbá kan jáde ládùúgbò yín kò sì sí ẹnikẹ́ni tó mọ ìgbà tí bàbá náà kú a lè fi ìdíwọ̀n ìgbà èédú ẹ̀rìnlá sọ ìgbà tí bàbá náà kú bá a bá wo eegun bàbá ọ̀hún tá a wá rí i pé ìlàjì èédú ẹ̀rìnlá tó wà lára bàbá ọ̀hún ló ti jẹrà di nitrogen ẹ̀rìnlá èyí ni yóò sọ fún wa pé ó ti pé ọdún ẹgbẹ̀rún márùn-ún ọgọ́rùn-ún méje ọgbọ̀n tí bàbá ọ̀hún ti kú èyí túmọ̀ sí pé èédú ẹ̀rìnlá ara bàbá ọ̀hún ti lo ìlàjì ẹ̀mí kan ṣùgbọ́n ṣá o ìdíwọ̀n ìgbà èédú ẹ̀rìnlá kò ṣeé lò fún ohun tó jẹ́ pé ó ti kú tàbí tó ti pẹ́ kọjá ọgọ́ta ẹgbẹ̀rún ọdún ìdí nìyí tí àwọn onímọ̀ ìj ìjìnlẹ̀ fi máa ń lo àwọn èròjà mìíràn tí lájẹ̀mí tí wọ́n pọ̀ ju ọdún ẹgbẹ̀rún márùn-ún ọgọ́rùn-ún méje ọgbọ̀n lọ bíi yuraniọmù èjì ẹ̀ta ẹ̀jọ tóun ní ìlàjì ẹ̀mí ẹgbẹ̀lẹ́gbèjì mẹ́rin tí wọ́n àrùn ọdún pòtásíọ̀mù ogójì tóun ní ìlàjì ẹ̀mí ẹgbẹ̀lẹ́gbèjì kan tí ń ogún àrùn ọdún rúbídíọ̀mù ọgọ́rin èje tóun ní ìlàjì ẹ̀mí ẹgbẹ̀lẹ́gbèjì ogójì ẹ̀sán ọdún orúkọ àwọn èròjà yìí ni wọ́n máa fi ń pe àwọn ìlànà ìdíwọ̀n ìgbà tó ń lò wọ́n fún àpẹẹrẹ ìdíwọ̀n ìgbà pòtásíọ̀mù argon ni wọ́n ń pe ìlànà ìdíwọ̀n ìgbà tó ń lo pòtásíọ̀mù ogójì ìdíwọ̀n ìgbà àfihànwéhun táwọn olóyìnbó ń pè ní relative dating tí í ṣe ìlànà ìdíwọ̀n ìgbà gbòógì kejì kì í sọ gbèdéke ìgbà tóun kan ti kú tàbí tóun kan ti wà nínú ilẹ̀ ohun tí ìlànà yìí máa ń ṣe ni láti sọ ohun wo ló dàgbà ju ohun mìíràn lọ awẹ́awẹ́ ni yèèpẹ̀ àti àpáta inú ilẹ̀ wà ìlànà yìí á sọ pé awẹ́ tó wà nísàlẹ̀ ti pẹ́ ju awẹ́ tó wà lókè lọ àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó ń lo ìlànà yìí máa ń lo òfin kan tí wọ́n pè ní òfin ìsàlẹ̀ làgbà èyí táwọn òyìnbó mọ̀ sí law of superposition ìtumọ̀ èyí ni pé bá a bá rohùn kan tí kò jìnnà sí òkè ìpẹ́ tá a wá rí ohun mìíràn tóun jìnnà sínú ilẹ̀ lọ́hùn-ún ohun tọ́nà rẹ̀ jìnnà nínú ilẹ̀ lọ́hùn-ún ṣàgbà ohun tó wà lókè ẹ jẹ́ ká fi àpẹẹrẹ yìí ṣàkàwé ká ní pé a gbẹ́ ilẹ̀ bíi kìlómítà márùn-ún a wá rí òkú ewúrẹ́ kan a tún wá gbẹ́lẹ̀ bíi kìlómítà mẹ́wàá a wá rí òkú àgùntàn kan ìlànà yìí sọ fún wa pé òkú àgùntàn náà ti pẹ́ nínú ilẹ̀ ju òkú ewúrẹ́ náà lọ èyí túmọ̀ sí pé àgùntàn náà lo ìgbàsájú ewúrẹ́ náà nítorí pé ó ti pẹ́ nínú ilẹ̀ jù ú lọ. ìdí tó fi ìsàlẹ̀ làgbà fi fìdí múlẹ̀ ni pé nígbàdégbà làwọn yèrùpẹ̀ tuntun àti àwọn àpáta tuntun máa ń bo àwọn yèrùpẹ̀ àtàpáta àtijọ́ mọ́lẹ̀ tó fi jẹ́ pé àwọn àpáta àti yèrùpẹ̀ tuntun ló máa ń wà lókè. nínú àwọn àpáta àtijọ́ tí wọ́n sarajọ lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún sẹ́yìn tí wọ́n wà ní ìsàlẹ̀ àpáta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sarajọ ní bíi ẹgbẹ̀rún ọdún mélòó kan sẹ́yìn láti rí ìrìmọ́lẹ̀ àwa èèyàn òde òní èyí ló tún fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn dáínósọ̀ lògbà tiwọn nígbà táwa ọmọ ìdáyìn ò tí ì dórí ilé ayé yìí Àpapọ̀ àwọn ìlànà ìdíwọ̀n ìgbà gbòógì méjèèjì yìí ìyẹn ìdíwọ̀n ìgbà onígbèdéke chronometric dating àti ìdíwọ̀n ìgbà àfiwéhun relative dating làwọn onímọ̀ ìjìnlẹ̀ lò láti fi mọ̀ pé ní nǹkan bíi ọdún ọgọ́rùn-ún mẹ́ta ẹgbẹ̀rún ẹ̀ẹ́dógún ni ọmọ ẹ̀dá èèyàn òde òní bẹ̀rẹ̀ sí ní lògbà lórí ilẹ̀ ìlànà yìí náà ni wọ́n fi mọ̀ pé ní nǹkan bíi ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọgọ́ta àrùn ọdún sẹ́yìn ní gbogbo àwọn dáínósọ̀ parun àti pé bíi ọdún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọgọ́rùn-ún ọgọ́ta àrùn ni wọ́n fi lògbà lórí ilẹ̀. àwọn ìlànà yìí náà ló fi hàn pé bíi ẹgbẹ̀lẹ́gbèjì mẹ́rin tí wọ́n àrùn ọdún sẹ́yìn ní ayé sarajọ tó sì di ohun tó wà látìgbà náà títí dòní olónìí yìí